ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún ọlọ́run ẹ̀mí mímọ́ bó ti wà látètèkọ́ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín èmi ò yìn olúwa tinútinú mi èmi ò yìn olúwa fún ìfẹ́ rẹ̀ àwẹ̀ mi nínú jẹ́ olùràpadà ẹ̀jẹ̀ náà tó sọ nígbàgbé lèbo àwẹ̀ mi nínú ẹ̀jẹ̀ olùràpadà ògo ògo fún ọ̀dọ́ àgùntàn tó gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo sì di mímọ́ ògo. nínú ẹ̀jẹ̀ olùrà padà. àmín. eléyìí lórí ayọ̀ orin ìdùnnú orin ìṣẹ́gun gẹ́gẹ́ bí aṣẹ́gun tí mo fi ń wọlé tí mo fi kanlẹ̀kùn lé yín tẹ̀sí sílẹ̀kùn yẹn fún mi gẹ́gẹ́ bí ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ ogún sísàlẹ̀ wípé èmi dúró ní ẹnu ọ̀nà mò ń kọ̀kùn èmi náà kanlẹ̀kùn yàrá yín mo kanlẹ̀kùn ilé yín mo kanlẹ̀kùn ọ́fíìsì yín mo kànlẹ̀kùn ilé yín mo kànlẹ̀kùn ilé iṣẹ́ yín níbikíbi tẹ lórí ọ̀fẹ́ láti máa wò wá láti máa gbọ́ wá lórí ìkànnì tẹlifíṣàn Orísun lọ́wọ́lọ́wọ́ bó bá sì jẹ́ wípé lórí fóònù yín lẹ́yìn tí ń wò wá lọ́wọ́lọ́wọ́ lórí lórí application star time tí ẹ fi ń wo Orísun tó bá yẹ pé yìí ò ní ẹ̀yin náà lè download ẹ̀ tẹ́ ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ orin ayọ̀ orin ìdùnnú ni mo fi wọnú ilé yín níbikíbi tí ẹ ti ń gbọ́ wa tẹ̀sí ń wò wá lórúkọ jésù ayọ̀ àti àlàáfíà olódùmarè kò ní dágbére fún yín ṣògórẹ́ni kejì lórúkọ tèmi ọmọ ní ìpínlẹ̀ ọ̀ṣun èmi náà ni mo dé lónìí nítorí pé tẹ bá ti rí tó bá ti ń dún kọgbókọgbó tó bá ti ń dún kọgẹ̀kọgẹ̀ tó bá ti ń dún bèṣàwòrò tó ti ń ní orin ọpẹ́ òun ni èyìn nínú kò sí nǹkan mi ò bí ìbá ètò alálùbáríkà ètò yín ètò wa ojúmọ́ ire pẹ̀lú mi ọmọ yín ṣògo rẹ̀ ní kejì ẹ fọkàn balẹ̀ nítorí pé tòní á tún dùn gbọ́gbọ́n akán sí i adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pe màmá adésálù tí a gbé wá ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ẹ sì fọkàn balẹ̀ gẹ́gẹ́ bí ohun tí a sọ fún wa wípé ẹ tún máa rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà lórí lónìí àlejò mìíràn ti wà nínú ilé ọkùnrin ni wọ́n wòlíì ni wọ́n ìránṣẹ́ ọlọ́run ni wọ́n kí lájọ́ máa máa yànnàná láàárọ̀ yìí lórí ètò ojúmọ́ re òun náà ni a pè ní ọ̀nà ìgbàanì old path òun ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè ó ní kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi ṣé àwọn ènìyàn ń tẹ̀lé ọ̀nà ìgbàanì ọ̀nà rẹ lẹ́nìkan kò mọ̀ àwa máa rèédè ni ọ̀nà rẹ̀ ní ẹnìkan kò mọ̀ àwa máa rí ni ó ní ẹ wá sọ́dọ̀ mi téèyàn bá máa wá sọ́dọ̀ rẹ̀ kí ni ó tọ̀ ọ̀nà rẹ̀ ni yóò tọ̀ ta wá ọ̀nà Jésù ṣe bí ọlọ́nà àwọn yorùbá bọ̀ mo máa ń fẹ́ràn yorùbá púpọ̀ ẹ́ ó máa ń bá ọ̀rọ̀ ọlọ́run dọ́gba nítorí pé àwọn bàbá wa nígbà náà ẹ̀mí mímọ́ ọlọ́run mí sí wọn wọn ọ̀kan mọ̀ wípé ẹ̀mí mímọ́ ló wà ń bẹ̀ nítorí pé bẹ́ẹ̀ ènìyàn bá ń gbé ní ìgbé ayé ìwà mímọ́ ẹ̀mí mímọ́ ọlọ́run máa máa tọ́ yorùbá bọ̀ wọ́n wá sọ̀rọ̀ kan wọ́n ní ibi tí onílé bá fi ọ̀nà sí níbẹ̀ ni àlejò máa rìn ta ni onílé ọlọ́run ni onílé ó fi jésù kristi ṣe ọ̀nà fún wa pé kí a máa rìn ní ọ̀nà náà ǹjẹ́ a rìn ní ọ̀nà náà èmi kọ́ ló níwàásù láàárọ̀ yìí nítorí pé àwọn bàbá wa nínú olúwa ti wà nínú ilé tí n bá pè wọ́n ní àlùfáà àlùfáà ni wọ́n bí n bá pè wọ́n ní ajíhìnrere mi ò parọ́ bí n bá pè wọ́n ní wòlíì mi ò sì sọ nítorí wípé tí wọ́n bá ń sọ nípa iṣẹ́ ìjèrè ọkàn wọ́n wà níbẹ̀ wọ́n sì máa ń lọ láti àwọn ìgbèríko dé ìgbèríko fún ìsọjí tó ní agbára táwa lẹni tí mò ń sọ̀rọ̀ pa rẹ̀ ta ni ìránṣẹ́ ọlọ́run ọ̀hún àwọn náà ni bàbá wa nínú olúwa reverend pastor adémọlá adépọ̀jù òjò. ẹ wá sá bàbá wa ẹkújọ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú o ẹkúṣe olúwa olúwa ló ń ṣiṣẹ́. àwọn èèyàn máa ń béèrè yín o. aláfíà la wà. Ah, ọlọ́run ṣeun lórúkọ jésù ṣe olúwa á sì máa tẹ̀síwájú. àmín. láì fi àkókò ṣòfò mm. à ń sọ̀rọ̀ nípa ọ̀nà ìgbàanì hmm. dádì kí ni ọ̀nà ìgbàanì. ọ̀nà ìgbàanì hmm. ọ̀nà ìgbàanì ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ná ká lọ sínú ìwé jerimaya ìwé jerimaya orí ìkẹfà ẹ jẹ́ á sí ká láti ẹsẹ̀ ìkẹrìndínlógún jerimaya six sixteen. six sixteen. yes sir. nítorí náà. nítorí náà. má ṣe gbàdúrà fún ènìyàn yìí. ok jerimaya oh six sixteen. bẹ́ẹ̀ báyìí ni olúwa wí. ẹ farabalẹ̀ ẹ gbọ́ mi dáadáa ní koríta yìí ó ní báyìí ni olúwa wí. ẹ dúró ní ọ̀nà. ẹ dúró ní ọ̀nà. kí ẹ sì wò ó. kí ẹ sì wò ó. kí ẹ sì béèrè. kí ẹ sì béèrè. ojú ọ̀nà ìgbàanì. ojú ọ̀nà ìgbàanì. èwo ni ọ̀nà dídára. èwo ni ọ̀nà dídára. kí ẹ sì rìn níbẹ̀. kí ẹ sì rìn níbẹ̀. ẹ yóò sì rí ìsinmi fún ọkàn yín hmm. ṣùgbọ́n wọ́n wí pé eh. àwa kì yóò rìn. ojú ọ̀nà ìgbàanì. Hmm ìbéèrè àkọ́kọ́ ni pé ṣé àwa ń rìn níbẹ̀ kí ni ọ̀nà ìgbàanì hmm. bí a bá wo ìrìn àjò kìrìsẹ́nì láyé òde òní báwo ni èmi àti èyí ṣe ń rin ìrìn àjò wa ìrìn àjò ti di ìrìn àjò tó rọrùn ju ti gbàanì àwọn bàbá wa nígbàanì báwo wọ́n ṣe rin ìrìn àjò ayé wọn tí ìrìn àjò wọn àti ìpè wọn àti iṣẹ́ ìránṣẹ́ wọn tó nítumọ̀. Mm kì í ṣe táyé òde òní táwọn ènìyàn máa wá ọ̀nà àti dọ́gbọ́n sí ìpè ọlọ́run àti iṣẹ́ ọlọ́run ṣé ìwọ̀n rìn ní ojú ọ̀nà ìgbàanì. ojúmọ́ ire lètò tí ó ń lọ lọ́wọ́ lójú móhùnmáwòrán yín tó bá jẹ́ pé ìṣẹ̀ṣẹ̀ ń wọlé ni àwọn tí a yan nànà láàárọ̀ yìí náà ni a pè ní ọ̀nà ìgbàanì ìránṣẹ́ ọlọ́run tó sì wà pẹ̀lú mi láàárọ̀ ìyàwó náà ni Reverend Pastor Adémọ́lá Adépọ̀jù Òjó àwọn ni mo ní lálejò láàárọ̀ yìí tí a sì jọ ń yànnàná wọ́n ti bá a débi wípé kí a gba àjàgà ọlọ́run sí ọrùn wa mm. dádì ẹ tẹ̀síwájú o. mo sọ lẹ́ẹ̀kan ni pé wọ́n á ti lọ wá lọ́dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ọ̀nà ọlọ́run ọ̀nà tóóró ni mm. ọ̀nà tó yọ sí ìyè ni ọ̀nà tó mú ìyàrún dáyé ni ìnira lẹ́wà lójú ọ̀nà díẹ̀ ṣùgbọ́n ó tújú ká torí kò ṣe kí ni o òun ṣẹ́gun ayé kí n tó lọ sí ọ̀rọ̀ mìíràn ẹ bá mi pàrọ̀ sínú ìwé àìsáyà yẹn Jeremiah orí ìkẹfà yẹn ẹ bá mi kà síwájú sí. mo ń bọ̀ o. six sixteen. six sixteen. yes sir. báyìí ni olúwa wí. báyìí ni olúwa wí. ẹ ní ọ̀nà. ẹ dúró ní ọ̀nà. Hmm kí ẹ sì wò ó. ẹ máa wò ó. kí ẹ sì béèrè. ẹ béèrè. ojú ọ̀nà ìgbàanì. ojú ọ̀nà ìgbàanì àwọn kan ṣáájú wa nínú ìrìn àjò yìí wọ́n rin ọ̀nà kan wọ́n ṣe àṣeyọrí láì dọ́gbọ́n sí i. àwọn tó ṣẹ́gun ṣáájú wọ́n wò wá bá wa ti yá wọ́n sọ tí. aṣọ ọlá. àwọn tó ti ṣẹ́gun ṣáájú àwọn tó ṣẹ́gun ṣáájú àwọn tó ti rin ọ̀nà yẹn àwọn tó ti tẹ̀lé ipa ọ̀nà ìgbàanì dáàbì ẹ̀ tẹ̀ sí wọn. ó ní mọ́tì rìnrìn àjò yẹn tí wọ́n fi làlùyọ tí wọ́n fi rìn nígbà tí jésù kristi ń lọ àwọn ọ̀kan kan ṣẹlẹ̀ ẹjẹ́ sínú ìwé ìṣàwọn àpọ́stẹ́lì mo fẹ́ mú ogun jáde níbẹ̀ ká sáré wò ó orí kejì ẹjẹ́ wo láti ẹsẹ̀ ìkọkànléní ogójì. ẹsẹ̀ kọkànléní ogójì. ẹ wo láti ẹsẹ̀ kọkànléní ogójì kíákíá kásáré ká lọ ọ̀sálẹ̀. two forty one two forty one. lẹ́yìn náà máa kọ́lẹ̀ nínú ilé o ó kà báyìí pé nítorí náà àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀. àwọn tí wọ́n fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀. abaptisi wọn ní ọjọ́ náà ní ọjọ́ ọjọ́ náà. a sì ka ìwọ ẹ̀ẹ́dẹ̀ẹ́dógún ọ̀kan kún wọn. ẹ̀dúró ń bẹ̀ yẹn sà hmm. àwọn tí wọ́n gba ọ̀rọ̀ náà kí ni wọ́n ń wàásù lẹ́nu fáwọn ènìyàn ṣé wọ́n rí ọ̀rọ̀ yẹn gbà hmm. ìgbà yẹn lẹ́nu ìwà lọ ṣe awọ́rò. kéèyàn wàásù lẹ́ẹ̀kan kí three thousand. three thousand ènìyàn gbé jẹ ẹgbẹ̀ẹ́dógún ènìyàn ó yí padà ìgbẹ́lẹ̀ lórí máa lọ ṣe àwọ́rò ṣàwọ́rò lọ́rọ̀ ẹ̀ kàn ah. àbí kó o dúró ní ojú ọ̀nà ìgbàanì ẹ lọ sí wa sọ́dí tù yes. wọ́n wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpòsílẹ̀. ẹ máa gbọ́ kí ló ní wọ́n ṣe sà. wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpòsílẹ̀ yes. àti ní ìdàpọ̀. àti ní ìdàpọ̀. ní bíbu àkàrà àti nínú àdúrà. àti nínú àdúrà ọ̀pọ̀lọpọ̀ ò lè gbàdúrà lónìí ọ̀pọ̀lọpọ̀ ò sí nínú àdúrà mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán kò fi ṣàdá ọ̀pọ̀lọpọ̀ ń sáré kó lè dára ohun tí ó jẹ kò jẹ́ ó gbọ́n amáyé òdì àpẹẹrẹ kan wà ẹlòmíì wà nísìn torí kí a tó ṣe election ó ti ń sọ àsọtẹ́lẹ̀ election kó lè lórúkọ ní gbogbo nàìjíríà hmm. tá à ń ránṣẹ́ hmm. sọlọ ọ̀rọ̀ sórílẹ̀-èdè hmm. àbò ń popularity ohun tọ́lọ́run ọba ti rán ènìyàn ènìyàn ò nílò láti ṣe ẹja dúró ní ojú ọ̀nà ìgbàanì kí a mọ ohun tí wọ́n ń ṣe níbẹ̀ ẹ tẹ̀síwájú sà. ẹ̀rù sì bà gbogbo ọkàn. torí pé wọ́n tẹ̀lé ìlànà àwọn àpọ́stélì torí wọ́n dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run torí wọ́n dúró nínú àdúrà bíbélì sọ wípé ẹ̀rù bà gbogbo àwọn ènìyàn náà iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì púpọ̀ ni àti ọwọ́ àwọn àpọ́stélì ṣe kì í ṣe torí pé àwọn àpọ́stélì lọ dọ́gbọ́n sí ìrìn àjò wọn ìwọ onígbàgbọ́ tó ń wò mí lénìí má jẹ́ kí wòlíì ó tàn ọ́ jẹ ìwọ fún ara rẹ náà ní ọ̀nà àbáyọ sí ayé rẹ tó o bá ka bíbélì tó o bá jókòó tó o bá kà á ọlọ́run á fi òye ọ̀rọ̀ rẹ̀ yí ọ débi tí ẹnikẹ́ni ò ní sọ wípé a fi a fẹ́ fi irọ́ gba òtítọ́ kúrò lọ́wọ́ rẹ wàá wá di òpè wàá wá jẹ tó fi ń jẹun lásán ẹlòmíà ní pásítọ̀ gbá òun nígbà tí ọ̀gán ṣe kí ni tó ẹ̀ pọ̀ tó ń wá ọ̀tọ̀ ló ń tó ń wá hmm. ohun tó bá ti wá wà kú wàá yóò ìrìkúrì rìn ní ojú ọ̀nà ìgbà àwọn kan wà tọ́nà ti dí mọ́. jésù. nínú ìrìn àjò ayé wọn. jésù. bóyá òun wò mí láàárọ̀ yìí. olúwa. wọ́n gánmọ̀ pọ́nà ti dí mọ́. olúwa. o ta owó pa rẹ. jésù. wọ́n lò lè bímọ. ẹ̀mí mímọ́. wọ́n lò lè kọ́lé. la ọ̀nà. wọ́n lò lè ṣerere. ọ̀nà sí ọ̀nà. ìwọ fẹ́ lọ ìlú òyìnbó. olúwa. o ti lọ ẹ́mbásì láìmọye ìgbà. Oh, wọ́n rí físà ti tilẹ̀kùn mọ́ ọ. bíbélì ti sọ oh, nínú ìwé orin dáfídì oh, ní orí ìkẹrìnléní oh, ogún yẹn ó ní ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àtọ́tẹ̀sẹ̀ inú rẹ̀ nítorí tó fi ẹ̀sán lórí òkun ó sì gbé kàlẹ́ aṣọ omi tani ó gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ́wọ́ tani ó dọ́ni mọ́ rẹ̀ ẹni tí ó ní ọmọ mọ́ àti àyàwó fún ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì múra ẹ̀tàn òun ni yóò rí mú gbàlọ́ ọlọ́run àti ọlọ́run gbára rẹ̀ èyí ni ṣàṣàyí rẹ̀ ṣíṣàṣàyí orí ọlọ́run ta kọ́ọ̀pù ẹni orí yí sókè àwọn lẹ̀kùn tá a ti nìyẹn oh, gbogbo lẹ̀kùn ayérayé tá a tì mọ́ oh, tí ò jẹ́ kí ọ̀nà rẹ̀ ó là ọlọ́run Kristi ti ṣe ilẹ̀kùn tòótọ́ lónìí ó yá lórúk orúkọ jésù ó hmm. ọ̀nà ó ní éfátà ṣí gbogbo ilẹ̀kùn ìṣerere tá a ti mọ́ ìṣẹ̀dá rẹ tá a ti mọ́ lẹ́nu iṣẹ́ ìwọ tá à ń pè tí àìdádó lẹ́nu iṣẹ́ yìí mo pa á ní àṣẹ ọlọ́run tó ń ṣílẹ̀kùn tẹ́lẹ̀ yìí ò létí ó lóòótí gbẹlẹ̀ kọ́kọ́ wájú wa èyí tí ẹnikẹ́ni kì yóò létí tilẹ̀kùn táyé ò lè tì mọ́ oh, nínú ayé rẹ bó ti ń wò mí lówó rẹ ó yẹ kó máa ṣí ilẹ̀kùn iṣẹ́ rẹ mọ́ lórúkọ Jésù kó máa ṣí gbogbo ọ̀nà tó ti dí mọ́ ó yẹ ìwọ ọ̀nà yìí gbọ́ ọ̀rọ̀ Olúwa ó yẹ máa là ó ní ọ̀nà ńlá oh, ọ̀nà ńlá. ayé rẹ ọ̀nà iṣẹ́ rẹ kó là sínú iṣẹ́ rẹ gbogbo ibi tá a ti dá ọ dúró gbogbo tó ti ń kùtà tọ́jà rẹ ò ti tà mo pa á láṣẹ ó ní ọ̀nà kò ń là fún ọ níbi tí àwọn alágbára ayé dúró sí sánà kìtìkà kókó ò ní lọ lórúkọ jésù iná ọlọ́run iná ṣáájú olúwa ó sì ọ̀tá rẹ̀ náà bí ọ̀nà yẹn bá ti là tó bá ti lójú ọ̀nà ọ̀nà ìgbàanì iná máa ṣáájú rẹ̀ a máa jó wọn ó yá iná ọlọ́run nínú ọdún two yìí yá kó ṣáájú rẹ gbogbo ìdíwọ́ àti ìlójú ọ̀nà rẹ iná ọlọ́run ó yá jó wọn iná ọlọ́run ó yá jó wọn ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ohun kan tó nílò ni pé ní ìgbàgbọ́ nínú ọlọ́run yẹn hmm. gbàgbọ́ kò sóhun tí yóò lè ṣe obìnrin onísun ẹ̀jẹ̀ ó ní bí n bá lè fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ nìyẹn tí wọn náà gbàgbọ́ nínú tó gbọ́ láàárọ̀ yìí sọ mm. àgbọ̀ pé àdúrà tó ti gbà láàárọ̀ yìí ọlọ́run ti ṣe fún ọ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ mo mọ̀ dájú wípé níbi tẹ́lẹ̀ kò sáàyè fún oh, ọmọ yẹn ìwọ máa lọ bẹ̀ nínú eh, ọ̀sẹ̀ yìí ọ̀nà rẹ ti là fún ọ lọ gbabẹ̀ ní èlé ó lòun ó gba ibẹ̀ fún wa ní èlé bẹ́ẹ̀ni ó ti sọ nínú ìwé Jòhánù orí ẹ̀rọ ó ní níbi tí ẹ ò ṣiṣẹ́ sí. ó ní ẹ ó lọ kéré níbẹ̀ ó ní àwọn kan ti ṣiṣẹ́. ẹ lọ jèrè wọn ah, ah. lọ ọbẹ̀ nínú ọdún yìí lórúkọ Jésù bó ti máa rí nínú ayé rẹ nìyẹn bó ti máa rí nínú ayé rẹ nìyẹn gbogbo ẹ̀yin òṣà iléeṣẹ́ yìí bó ti máa rí nínú ayé yìí nìyẹn ní Nàìjíríà bó ti máa rí nìyẹn gbogbo àwọn alágbára tó ò ọlọ́run ṣáájú wa lọ́dún yìí ó jó wọn run ó fààyè gbà wá aṣerere ògo fọlọ́run jésù olúwa wá. ìgbẹ̀wọ́n màjá o. hallelujah. ta pa ó débi tí wọ́n lọ ó pa ó ta pa ó ta pa ẹ bí bí Fílípì. Ah. ẹ ṣe ló dàbí kí dáàdì máa dákẹ́ láàárọ̀ yìí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún ti sáà yìí ó sì kó àlejò kan ṣoṣo ṣùgbọ́n fún àǹfààní gbogbo ẹ̀yin tí mo mọ̀ pé àdúrà yẹn ti jẹ́ yín lọ́kàn gan ah, ohun tí mo kàn lè sọ fún wa òun náà ni wípé ẹ pé ṣògo rẹni kéjì tí ẹ bá fẹ́ bá bàbá sọ̀rọ̀ ohun tí à ń sọ rèé pé àǹfààní wà fún gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tí ẹ jẹ́ onísọjí tàbí tí ẹ ní ìjọ tó sì jẹ́ wípé akọrin ẹ̀mí lẹ́yìn náà tí ẹ fẹ́ darapọ̀ pẹ̀lú wa tó jẹ́ wípé ẹ̀yin náà fẹ́ kó máa gbóná ririri báyìí nínú iṣẹ́ ìránṣẹ́ yín ẹ lè pè wá kí ẹ jẹ́ kí a jọ sọ̀rọ̀ papọ̀ bákan náà bí ẹ bá fẹ́ kàn sí dáàdì wọ́n wà lórí Facebook àti Instagram dáàdì kí ni Facebook pàṣẹ fún. Òjó Adémọ́lá Adépọ̀jù. Òjó Adémọ́lá Adépọ̀jù. ẹ bá mi ìbẹ̀lẹ̀ ti máa kàn sí bàbá wa ìbẹ̀lẹ̀ ti máa kàn sí wọn ah, mi ò ní sọ̀gbà tí ẹ tún máa padà rí wọn lórí ètò wa tí a máa ń ṣe ní àárọ̀ ọjọ́ Wednesday Ògo Ìgbàlà pẹ̀lú ṣògo rẹ̀ nìkejì màá sì tún fún láǹfààní ìyẹn náà máa lélẹ̀ ẹ jẹ́ ká pàdé ká jọ gbàdúrà tó nípọn lórí ìyẹn lórí Ojúmọ́ Ire tòní ẹ jẹ́ kí n máa ṣẹnu ní dédé síbi ní àsìkò yìí kí á gbé olórin wọlé kákan ó ti ń gbóná kájọ yin Ọlọ́run díẹ̀ gbogbo ẹ̀ náà lórí àdúrà náà ni mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ mú mọ́ òun Orísun wípé ṣé wípé mo pè yín ẹ sì jẹ́ wa lórúkọ Jésù a máa rí yín bá iṣẹ́ ìrànṣẹ́ yín ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe ogun ológun ogun ológun náà kò ní ṣẹ́ sórí yín kò ní ṣẹ́ sórí àwọn ọmọ yín ẹ wo ẹ jẹ́ kí a lọ sókè lọ nígbà tí a bá lọ tá a bá padà dé ẹ jẹ́ ká yí sọ́hún á wà máa fi ẹnu ẹ̀kú ètò yìí ètò wa ojúmọ́ ire sì ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín Ṣòdórẹ́níkejì léyìí tí a máa fi ẹnu rẹ̀ tá a máa fi kò láàárọ̀ yìí kí là ń sọ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ṣe sọ fún wa òun náà ni a pè ní ọ̀nà ìgbàanì kí ni wọ́n ń sọ nípa ọ̀nà yẹn tí Ọlọ́run bá wá fúnyàn ní ọ̀nà ó máa fi àyè gbàyàn nítorí náà ni mo ṣe ní olórin láàárọ̀ yìí tó jẹ́ pé ẹ ti máa ń rí ojú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó máa ń gbọ́ fààyè gbà mí Ọlọ́run mi fààyè gbà mí o àwọn gangan náà ni evangelist ṣèyí famous ẹ káàárọ̀ ooo ẹ bá mi káwọn ará ilé ẹ fún orí kí wọn. mo kí gbogbo ẹ̀yin ará ilé pátápátá pé a kú ojúmọ́ ire hmm. ojúmọ́ ire ló mọ́ wa lóòrọ̀ yìí a mọ̀ wá sí ire a mọ̀ wá sí ayọ̀ lórúkọ jésù. ẹ forí yẹn pàdé wọn. fàyè gbà mí ọlọ́run mi fàyè gbà mí o. fàyè gbà mí ah, ah. ẹlẹ́dà mi fàyè gbà mí o. mo fẹ́ ṣeun rere ní tèmi o mo sọ. fàyè gbà mí ọlọ́run mi fàyè gbà mí o. fàyè gbà mí ọlọ́run mi fàyè gbà mí o. mo fẹ́ ṣeun rere tún fàyè gba jẹ́mísì. ọmọ ìbànújẹ́ ẹni tí ayé ò yẹ fún tí wọ́n ti rò pé kó lè da nǹkan kan ọmọ ìbànújẹ́ wọ́n padà dájí tọ́lọ́wọ́ fààyè gbà mí ọlọ́run mi jọ mo ń bẹ̀ ọ́ ní ah, mo fẹ́ ṣe ohun rere ní tèmi ò mo sọ fààyè gbà mí ọlọ́run mi fààyè gbà mí o ṣàánú mi fààyè gbà mí mi báyìí ìgbà mi o mo fẹ́ se ohun rere. èmi náà wá ní tí mo fẹ́ sólò sí. ó fààyè gba kẹ́hìndé afẹ́ o ìyàwó dókítà wọ́n kúrò níjẹ̀gùn wọ́n kọ́ lọ sí màgòdò ah, ah. Ah, ó tún kúrò ní màgòdò ó tún di lọ́kì ní òkè lọ́wọ́ àwọn ìfẹ́ ṣe rere ní tèmi o mo ìnáná nígbà wọ́n ti wá lọ́ọ́ tún times square wọ́n ti máa gbódó tí kò máa gbódó ti lọ lẹ́kí mo ṣáà ní kí ló dé kí ló mú yín kó kiri ó ní ibi tí iná bá wà twenty four seven ìbẹ̀rẹ̀ àtọ́ kọ́lé sí àdẹ̀dùpẹ́ ọlọ́run ti fààyè gbà wọ́n ẹ bá rí wọn tó bá rojú kókókó báyìí owó ni kò sí nǹkan míì lórúkọ jésù ọlọ́run yóò fààyè gbà wá ah, inú mi dùn láti rí yín lórí ètò yìí lónìí nítorí pé ó ti ṣe díẹ̀ tí a ti ń sọ pé ah màá fi ojú ṣe yí fẹ́ mọ̀ sí àwọn ará ilé ta ni Ṣèyí famous láàrin ìṣẹ́jú díẹ̀ nítorí pé wọ́n ti ń wàwọ́ sí mi nílé agbára lọ́hùn. Ṣèyí famous jẹ́ ọmọ kékeré olórin tí Ọlọ́run pè tó yàn tó dẹ̀ ṣe lógo. Hmm, ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ni pé kí ni àwọn àmúyẹ fún ẹni tí ó bá jẹ́ olórin ẹ̀mí pé olórin ẹ̀mí ni lágbájá kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ ní kí ló gbọ́dọ̀ mọ̀ ọ́ ṣe lákọ̀ọ́kọ́ ó gbọ́dọ̀ mọ bí a ti ń gbàdúrà hmm. lẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ ní ìwà ìrẹ̀lẹ̀ hmm. ó gbọ́dọ̀ ní sùúrù ó gbọ́dọ̀ ní ìwà pẹ̀lẹ́ nítorí pé iṣẹ́ yìí kò ṣeé dá ṣe tí ó bá dẹ̀ hmm. ní sùúrù tí ó ní wá ìrẹ̀lẹ̀ kò sí bó ṣe fẹ́ kó àwọn tí wọ́n jọ máa ṣiṣẹ́ jọ tó máa kó wọn jẹ pẹ́. bóyá nítorí ẹ̀ gan-an ni àwọn bàbá wa Òjó Adéṣe máa ń dáṣẹ́ ṣe àwọn náà ní band àwọn náà fúnra wọn kò fẹ́ ọmọ lẹ́yìn ẹ̀hún ṣùgbọ́n kò ìwà ìwà kí ni kí n ṣe wà lórí mo nífẹ̀ẹ́ rẹ̀. wọ́n ti mọ̀ pé táwọn bá ń lọ àwọn àwọn ní báńdì ara wọn torí pé èèyàn ló ṣòro mánéjì dáyé ṣùgbọ́n gbà táwọn náà rí pé pé àwọn náà ọlọ́run kúkú fáwọn náà ní ẹ̀mí leadership àwọn lè darí àwọn èèyàn tẹ̀ ti di wòlíì wọn ti di ìránṣẹ́ ọlọ́run sí látọjọ́ tó ti pẹ́ làwọn náà ṣe kó àwọn èèyàn jọ mo mọ̀ pé n ó dìde o mo mọ̀ pé n ó dìde o. ẹ mọ̀ pé ìwọ́n máa ní ìdìbò àpọ̀pù ńgbà yẹn ṣùgbọ́n ayé mo fẹ́ ọmọ rẹ̀ yẹn o wọn àwọn nìkan ni ṣùgbọ́n láti ǹjẹ́ ó ṣeé ṣe torí tí à ń discuss tá à ń jíròrè lé lórí lónìí ni a pè ní ọ̀nà ìgbàanì ṣé bí àwọn Òjó Adé àwọn màmá Bọ́lá Ààrẹ ṣé bí wọ́n ṣe fi àwọn orin yìí lélẹ̀ tí a pè ní orin ẹ̀mí ah bọ̀dá kan ní Ìbàdàn nígbà tá a wà ní kékeré orin wọn ò parẹ́ dòní ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi nígbà yẹn even gan ewé mọ́mọ́í a rí wọn tó ń jẹ́ pẹ̀lẹ́kọ́ láàrin títí ń gbà yẹn ẹ wo àwọn fídíò ayé ráyé láyé kásẹ̀tì hmm. ńláńlá VHS ń gbà yẹn ṣé bí àwọn ẹni ìgbani tí wọ́n kọrin ẹ̀mí ṣé ọ̀nà tó fi ilẹ̀ ṣé òun lẹ́yìn olórin ìsìn ń tẹ̀lé tí ìbá ṣe bẹ́ẹ̀ kí ló fà á. Hmm. ìbéèrè ńlá lè béèrè o. bẹ́ẹ̀ ni lọ́dọ̀ èèyàn ńlá. Hmm. lóòótọ́ ọ̀nà tó fi ni èmi ń tẹ̀lé okay ẹ dáhùn fúnra yín. mo lè dáhùn fún ara mi hmm. mi ò lè dáhùn fún ọ̀pọ̀lọpọ̀ hmm. ènìyàn. Hmm. ọ̀nà yẹn lọ́nà wo lẹ̀ ń tẹ̀lé torí pé nígbà ayé màmá Bọ́lá rẹ ijó wọn ijó ọpẹ wọn tẹ bá pe màmá ń gbà yẹn wọn ò ní gbowó tẹ bá wọn bá débẹ̀ ṣe ó tán fi máa fi ara ṣe iṣẹ́ Ọlọ́run tán fi máa yan Ọlọ́run tí iṣẹ́ àmì á dẹ̀ máa ṣẹlẹ̀ ṣé bẹ́ẹ̀ ni tiyín náà ni àbí ó ní ọ̀nà míì tẹ̀yìn ń gbà. ah ọ̀nà yẹn náà là ń tọ̀. ọ̀nà yẹn lè ń tọ̀ ọ̀nà gbá ni òkè fàyè gbà mí ni mo mọ̀ nínú orin yín ṣùgbọ́n ṣé ó ní àtúntò àwọn màmá yìí máa ń wàásù nínú orin wọn ìwàásù wo orí wo lẹ́yìn kọ́ tẹ fi wàásù tẹ fi ṣí àwọn èèyàn létí. nínú nínú orin nínú orin fàyè gbà mí yẹn hmm. ìmí tó wà ń bẹ tó jẹ́ network failure. network failure bẹ́ẹ̀ ni níbo nìyẹn ti wọlé nínú ábọ̀mù yẹn náà ló wà nínú ah, fàyègbà mi yẹn náà ló wà. kí ló kọ. ogun network failure èmi ò fẹ́ mọ́ o bàbá. orí àdúrà náà lẹ sí wa. ọ̀rọ̀ network ẹ̀rọ ó ti sú mi o. Hmm. ṣe bọ́jọ́ tó lóore bá máa ṣàánú ènìyàn ní network àbá máa ṣe ségesège. Hmm. la máa rí network failure network error hmm. network congestion oríṣiríṣi òyìnbó jákujàku ọ̀rọ̀ mm. network failure ó ti sú mi o èè. E àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm, àwọn màmá bọ́lá rẹ̀ ń gbà yẹn irú àwọn bàbá ojú adé àwọn bàbá yẹ wá. ọlọ́run ìgbàlà ìwàrà mo wádìí ń bá ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́ ó kéèké ẹ̀ àwọn màmá wa nígbà yẹn àwọn bàbá yìí wọ́n máa ń forí ṣe ìwàásù wọ́n fi ń ṣe ìkìlọ̀ kí wá lẹ́yìn fẹ́ kọ́ dé orí ìjókòó yìí láàrin ìṣẹ́jú kan láti fi wàásù fún àwọn èèyàn nínú ilé mo fẹ́ rò bóyá ẹ lójú ọ̀nà ìgbà nìyẹn ni o torí tẹ bá jẹ́ pé màmá ló jókòó yìí màmá mi bọ́lá rẹ tẹ bá nìkan jókòó wọ́n lè ní ọmọ mi yẹn kọrin kan wọ́n lè sọ pé bí bọ̀dá ìṣe dúró ń sìn arákùnrin tó mí wò mí yẹn ó yẹ kó o dúró nínú ọlọ́run kó o dúró kó dúró kó dúró kó dúró ó ní ẹ máa wá sọ́dọ̀ mi ò ní èmi mọ́ wí pam ń yan wọ́n kàn máa máa wàásù lọ nínú ọ̀rọ̀ tiwọn torí láyìn táwọn fi ń kọrin wọn ni ó jẹ́ kí n lọ láyìn yẹn ẹ̀yin náà ní láyìn tẹ́ wà. ìgbàgbọ́ mi dúró lé e. ẹ̀jẹ̀ àtòdodo Jésù n kò jẹ́ gbẹ̀kẹ̀ lóhun kan lẹ́yìn orúkọ ńlá rẹ̀ ìgbàgbọ́ mi dúró lé e. ẹ̀jẹ̀ àtòdodo Jésù n kò jẹ́ gbẹ̀kẹ̀ lóhun kan ńlá rẹ̀. ó yà ẹ̀sọ́ lọ sí ẹ̀sọ́ lọ sí torí ìgbàgbọ́ ló dára tàbá ti lọ tàbá ti ń bọ̀ ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú ọlọ́run bí kẹ́yìndé àfẹsẹ̀ní nínú rẹ níṣogo rẹ ní kejì nínú bàbá. ìgbàgbọ́ mi dùn lónìí ẹ̀jẹ̀ àtòdodo jésù kò jẹ́ gbẹ̀kẹ̀ ló ń bọ̀ lẹ́yìn orúkọ ńlá rẹ̀ ìgbàgbọ́ mi dúró lé ẹ̀jẹ̀ àtòdodo Jésù kò jẹ́ gbẹ̀kẹ̀ lóhùn kan lẹ́yìn orúkọ ńlá rẹ̀ ìgbàgbọ́ mi wọ̀ ọ̀dọ̀ àgùntàn Ọlọ́run ìgbàgbọ́ mi wọ̀ ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tó mi rẹ̀ lélẹ̀ o nítorí tèmi tiẹ̀ ìgbàgbọ́ mi dùn lóde ẹ̀jẹ̀ àtòdodo jésù kò jẹ́ gbẹ̀gẹ̀ lóhùn kan lẹ́yìn orúkọ ńlá rẹ̀. ẹ wo àkókò ni ò gbà mí láàyè ẹ̀bùn kúnnú ayé Ṣèyí famous ṣùgbọ́n nígbà míì mo sì ń padà gbé wọn bọ̀ tí màá wá kọ wọ́n bọ̀ ibo náà ti bẹ̀rẹ̀ ibo náà wọ́n ti ń bọ̀ kí ni àwọn àdójúkọ tí wọ́n ti rí kì í ṣe bí wọ́n ṣe jókòó yẹ̀bùn kún ara wọn tí mi mọ̀ ṣùgbọ́n tẹ́yìn ò mọ̀ tí màá kọ́wọ́ bọ̀ nǹkan nínú ògo wọn tí màá mú nǹkan kan jáde lẹ́yìn náà lè rí wípé lóòótọ́ ẹni yìí ni ṣé infomos báwọn èèyàn bá fẹ́ kàn sí lórí àwọn social media yín gbogbo báwọn náà ṣe máa rí yín. wọ́n lè rí mi lórí Facebook ṣèyí famous tán bá ṣáà ti sá ṣèyí famous. ẹ̀yin nìkan lè ń jẹ bẹ́ẹ̀. lórí èmi nìkan mo ń jẹ ṣèyí famous lórí Facebook. tẹ ẹ bá ti sá ṣe ó máa gbé wa lórí Instagram ṣèyí famous náà ni tẹ́ bá fẹ́ pè wọ́n ẹ kàn sí Ṣògorẹ́nìkejì bó bá jẹ́ pé olórin lẹ́yìn náà tí ẹ fẹ́ jẹ́ kí ẹ darapọ̀ pẹ̀lú mi lórí ètò Ojúmọ́ Ire àti àwọn ètò ọlọ́kanjọ̀kan tó ń lọ lórí tẹlifíṣàn Orísun ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight four four four eight one zero seven zero three nine eight triple four eight one ẹ pè mí tó bá jẹ́ olórin nìyí ni tí ẹ fẹ́ ká gbé yín wá bó sì jẹ́ wípé àwọn nǹkan kan lẹ́ ń ṣe nínú ilé ìjọsìn yín tí ẹ fẹ́ kí ayé rí ẹ pè mí a máa jẹ́ kí ayé rí àwọn ìwàásù ọlọ́kan ìjọ̀kan mo ti ṣàlàyé fún yín wípé ètò Ojúmọ́ Ire lọ́dún yìí ó máa gbé aṣọ tuntun wọ̀ a máa kú kámẹ́rà wa wá lórúkọ tẹlifíṣàn Orísun a máa wá yàrá tẹ̀ ń ṣe ìsọjí ni àjọ̀dún ni a máa sì ṣàfihàn ẹ̀ ìwàásù yín ẹ̀yẹn máa rí irúfẹ́ lágbára Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa rí ohun tí à ń sọ gangan nípa rẹ̀ ẹ wo ẹ má ti yí kúrò nídìí ẹ̀rọ mú màá ń ràn yín torí pé ètò Ojúmọ́ Ire bá ti parí báyìí àwọn ètò ọlọ́kanòjọ̀kan náà tún máa wọlé àti àwọn eré oníṣe gbogbo tó máa máa mú inú yín dùn ẹ máa gbádùn wíkẹ̀ndì yín dáadáa láṣẹ Olódùmarè